kọ́kọ́ kọ́kọ́ sọ èdè wọn kó tó sọ òyìnbó àwa máa ma sọ pé òyìnbó òun lè dé wa kì í ṣèdè wa yorùbá lè dé wa gbogbo school wọn á ní vernacular ní yorùbá wọn ti kó wa lómi ọbẹ̀ jẹ láìpẹ́ láì jìnnà máa wá gba yorùbá nation lágbára ọlọ́run ìwọ náà mọ ìdí tí a ṣe ń pariwo especially àwa tí a ti láǹfààní àti kúrò nínú contraction tẹ́ ń pè nàìjíríà yẹn closer to your doorstep yorùbá nation kì í political party